tá a fẹ́ sọ ọmọ ìṣẹ́ rántí òyìn ń sìn. نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعو كفر الله بابا طلع رجع الله باتي يشير رفوع أبلا وقال أنجر وضعنا بابا علي وباوا أبلا وقال أنجر قاعد بكاروكني أروكني ọlọ́wọ́n bá tún wá ní ká tún máa bẹ ká tún padà síbi dáadáa tá a ti ń wà nínú ẹ̀ síwájú kí rọmọdọ́nù tó dé tí ọlọ́wọ́n mọ̀ jẹ́ kí rọmọdọ́nù ti wá lẹ̀ láì jẹ́ kó wà lára wa wọn náà ní dáadáa máa lọ sí mọ̀jáde sùn àdékì ọlọ́run kí ó fi èmi àti kótó wáṣí kò ń gẹ dáadáa ọlọ́run kọjá àti lè tẹ̀ síwájú lórí oríire báyìí títí tá a fi pàdé ẹ̀ innahu ala kulli shay'in qadir rabbil ijabati jadir. àwọn èèyàn mú màrà wá wípé tíra tá a kà nínú àwẹ̀ wípé ká kọ́kọ́ parí rẹ̀ náà ká tó padà síbi al-adabul mufrad padà ó náà ní al-aqidatu tahawiyya so a máa suspend al-adabul mufrad yẹn náà so ẹgẹ́ ti àkídà tó kàwé yà òfòyín pẹ́ pẹ̀lú ògbó ọlọ́run tá a fi yìí yóò wọlé pẹ́ bí ẹ̀lẹ́dàgbọ̀n ló fọ́ adẹ́gbìyànjú láti yára láwọn ìlú kọ̀ọ̀kan bẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run so òun láàmú eléyìí tí àṣẹ́kùn Albani ti tà lẹ́kọ̀ọ́ tó yàtọ̀ àlẹ́kọ̀ọ́ dára làkúrẹ́ ìgbàhàwé yá pẹ́lẹ́bẹ̀ yẹn tá a bá gẹ̀ẹ́dẹ̀ ó ti dà tó so a kàn kàn wà láyé kọ̀ọ̀kan ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ni kọ́lọ́n kọ́ wọlé àti ìbẹ̀kọ́ ojú ṣe wá láǹfààní kó wá sí kò mìíràn náà ibi tá a ti dákẹ́ tá a bá dé nínú ààwẹ̀ ó ní ọ̀rọ̀ tí alimami Tahawi sọ wípé wà látàkùnmọ́tò kọ́dàmù ìsìlámi ilà aláàbáhárì tẹ̀sílẹ́mì wàlẹ́sì islam ọ̀rọ̀ yẹn bò wípé ibẹ̀ náà ní ká ti bẹ̀rẹ̀ torí pé foundation ìpìlẹ̀ ní ìwádìí ọkàn mùsùlùmí tẹ̀sí mọ̀ pé yorùbá ní amúkùn ẹrù rẹ wọ kí ló sọ bó ṣẹlẹ̀ ìrọ̀lẹ́ àkọ́wọ́ rẹ wọ. torí tí wọ́n rẹ̀ ní wípé ìpìlẹ̀ lọ́gbọ́dọ̀ da tí aṣlù àlùbí náà aṣlù tá a fẹ́ mọ̀ nǹkan lé lórí tó bá ti dà pẹ̀lú òbọ́lọ̀ nǹkan a fẹ́ mọ̀ lórí rẹ̀ náà dà. kálá yìí ti وضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها خالد فنها بالسبع ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ dání ìpínlẹ̀ rẹ̀ ó fi orígi wa lẹ̀ ọ̀rẹ́ ẹsẹ̀ fi wọlé ó ní ẹ̀ka rẹ̀ ṣe wà tó sánmà bá rí bẹ́ẹ̀ ìpìlẹ̀ ó pàtàkì púpọ̀ ìpìlẹ̀ tí ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ àjọ kan ọ̀rọ̀ àpéyídà ọ̀rọ̀ ìgbàjọ́ mùsùlùmí tó jókòó lé ó foundation tí a bá wà lé kalẹ̀ fún wa yìí ibẹ̀ ló dé ẹ̀ka ti bẹ̀rẹ̀ torí pé tí o bá di sí pìlẹ̀ yẹn kò ní sẹ́sìn kò ní sẹ́sìn tẹ́sìn ọba wà ẹ̀sìn yóò ní balance láàbìrì ni pé lẹ́yìn tí ọba nǹkan ọba nǹkan tó bá ti sọ̀rọ̀ débẹ̀ ọmọ rẹ̀ náà ó pàtàkì púpọ̀ kó ṣe pé ìpìlẹ̀ yóò yanjú ẹ̀rí a máa ka ọ̀rọ̀ míì tó sáwájú tó wá lẹ́yìn ọ̀rọ̀ yìí lẹ́yìn tá a lé foundation yìí tán tí wọ́n fi pèlè yìí lélẹ̀ fún wa tán wọ́n jẹ́ yọ ayé pé ẹni tí yóò bá sí pèlè yìí lọ́dọ̀ rẹ̀ tó wá lọ gbajúmọ̀ nǹkan míì tó yàtọ̀ sí wọ́n ní fàyàtà zábùzábù bẹ́ẹ̀ ní al-kufri wal-iman ẹ̀wọ̀n kan wà fàyàtà zábùzábù bẹ́ẹ̀ ní al-kufri wal-iman alámọ̀ yìí yóò níyanjú ẹ̀ẹ́dẹ̀kùn lè jẹ́ mùsùlùmí láàárọ̀ kó di kẹfẹ́ nírọ̀lẹ́ والتصديق والتكذيب òun náà ni wọ́n sọ pé nǹkan kan ara ẹ̀ sí ni tó bá yá yóò tún máa takò ẹ wo àwọn tí wọ́n láwọn ọ̀sáfẹ́ rí hadithi wọ́n lórí kí wọ́n bá Imam Bukhari jà ìgbà tí Imam Bukhari ti lárúbáwá àwọn sì ti lárúbáwá ní ìsìn ẹ̀ríkan ti advance kó bi hadithi náà lẹ́yìn tí wọ́n ti ní fábí ayé hadithi bá adáko yomino hadithi wo ni wọ́n tún fẹ́ gbàgbọ́ mọ́ lẹ́yìn alukur'an wọ́n ti bọ́ ọ́nù kur'an yìí náà ní sọ́ni ọ̀ sọ ọ̀rọ̀ sani asinẹyìn ní ara ẹsẹ abubakiri ní wàá mọ bóyá dájì rẹ ní abábúrò dájì rẹ àbí tà ní ọlọ́run bọ sàánù wa bí ó ṣe rí ni ẹ o ẹ rí i pé ẹni tí kò bá ti ní nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ ìgbọ́rọ̀ rẹ̀ ó ṣe rí ni ẹ wọ́n lè kọ́rọ́ọ̀rù wọ́n lè nkà yóò ṣe kọ́rọ́ọ̀rù tó bá yóò tún máa ṣe nkà ẹ rí i pé mo wáṣíwáṣà ń ta ìhà ọ̀rọ̀ ẹ̀sìn oníyanjú lọ́dọ̀ rẹ̀ yóò kàn máa sá mọ́ tára náà ni àlàyé eléyìí náà ń padà ń bọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run bàbá tó lára ga kí ni ìpìlẹ̀ náà tí tí wọ́n gbé kalẹ̀ fún wa eléyìí tó ṣe pé a gbọ́dọ̀ tí bọ́ lọ́wọ́ wa tó yẹ pé fìgbà kan fílẹ̀ alákọ̀ọ́kọ́ ìpìlẹ̀ yẹn lè yóò fi jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì òun lè yóò fi jẹ́ mùsùlùmí tó lálàáfíà ẹlẹ́ẹ̀kẹta òun lè yóò torí pé sọ̀rọ̀ pé èèyàn lè jẹ́ mùsùlùmí kọ́ mọ́ jẹ́ mùsùlùmí tó lálàáfíà èèyàn sì lè jẹ́ mùsùlùmí kọ́ mọ́ jẹ́ àlùsùnà ṣùgbọ́n ẹni tí ó jẹ́ àlùsùnà gidi ìpìlẹ̀ yìí tí alimami Tahawi fún wa yìí ó gbọ́dọ̀ yanjú lọ́dọ̀ rẹ̀ tí ó yanjú dáadáa kí ni nǹkan náà ẹjọ́ àjọyọ̀ tí imam Tahawi sọ alimami Tahawi sọ pé wala tasbutu qadamul islami illa ala zahri taslimi wal istislam wàlá tàfẹ́wótú kọ́dàmù alìsílámì ilà aláàbáhàrí tẹ̀sílímì wàlẹ́sítẹ̀sílám wọ́n ní wípé kọ́dàmù alìsílám gìgísẹ̀ ẹ̀sìn islam wọ́n fi ẹ̀sìn islam sheikh ibn abdulaziz wọ́n ní pé tá a bá wo adam ibabili isti'ara tó nítorí pé idh alqadamu alhissi la tathbutu illa ala zahri shay'in kò sí nǹkan gbogbo wa ìbá ṣe ní gìgísẹ̀ gìgísẹ̀ wo lè dúró tá a bá gbélé nǹkan síbẹ̀ ní àyíbẹ̀ kọ́ abẹ́nìkan bẹ nu wa tí gìgísẹ̀ rẹ lè dúró tí ò bá gbélé nǹkan kò lè dúró àfi ká gbé gìgísẹ̀ lé nǹkan ló fi lè dúró ṣé mọ̀ pé níta fẹ́ gbé gìgísẹ̀ lé òun ni ó sọ báwo ni gìgísẹ̀ wa ó ṣe rí ṣé yóò dúró àbí ò ní dúró tí bá gbé gìgísẹ̀ lórí al-ardu salba ilẹ̀ tó le òun gangan nàró yóò stand well síbẹ̀ náà ibẹ̀ kọ́ tó bá tún fò kí yóò tún fẹsẹ̀ nílẹ̀ yóò tún dúró ni síbẹ̀ náà ibẹ̀ kọ́ ṣùgbọ́n tí èèyàn bá gbé ẹsẹ̀ tó bá ti bọ́ nù rà ńkọ́ ẹ rí i yóò máa rí ni bí ń ṣe ń rí bẹ́ẹ̀ ni ìdọ̀tí yóò máa yí la irú nǹkan tá a fa wa sọ ẹni tó bá fẹ́ kí jìjì ṣe òun orin lẹ̀ nínú ẹ̀sìn Islam sálàyé mi tiẹ̀ ohun tí ọgbọ́dọ̀ dúró lé lórí tí ìsìláàmù rẹ̀ ó fi yanjú òun ni alimami Tahawi fẹ́ sọ fún wa. nìdáni kakọ́ la wàlá ta thubutu kọ́dàmù ìsìláàmù gìgísẹ̀ ìsìláàmù ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò lè dúró. tọ́ba gbé gìgísẹ̀ yẹn lóye sí inú omi ẹ̀dá kò sí ń lọ sàlẹ̀ omi àbí ọmọ lọ rẹ̀ ń odò mi tọ́ba ti bọnú ra yóò rí yóò sì dọ̀tí. so ó sí pé ó gbọdọ̀ ilẹ̀ tó le tí ó strong tí ì ṣe rà tí kì í ṣe rẹ̀ fọ̀ tí ì ṣe lè àmà tí ì ṣe lè omi. síbẹ̀ náà àbí bẹ́ẹ̀ kọ́ ilẹ̀ ṣé wàá mọ̀ kí tá a bá fẹ́ kọ́lé náà tílẹ̀ báyìí lè jẹ́ ilẹ̀ ìrà àbọ̀ jẹ́ ilẹ̀ omi àfi ká lọ́ọ́ dá yẹpẹ̀ sí kọ́kọ́ dilẹ̀ líle wáyé láyé lé wọn wò láwọn jẹ́ ń kọ́ síbẹ̀ náà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ lọ wọ àwọn ará èkó nísìnyí àmọye ibi omi náà ti fẹ́ sọ dilẹ̀ bọ́ kán tó dilẹ̀ ẹ máa dúró yèpẹ̀ tí wọ́n nà wọ́n sàkọlọ́ máa ru yèpẹ̀ síbẹ̀ àwọn ẹlòmíì sìmẹ́ǹtì ló didi ni wọ́n mọ̀ sọ síbi ilẹ̀ míì àwọn tí wọ́n máa fẹ́ náwó tí wọ́n máa gbé àwọn sáfẹ́ ná owó ẹ kàn sáré pé wọ́n rí wọ́n rà bìkan wọ́n sì sá mọ́ ju sìmẹ́ǹtì bẹ́ẹ̀ lódidi lódidi lódidi tírélà ni ó rù sìmẹ́ǹtì wa jẹ̀kú sìmẹ́ǹtì yẹn wọ́n mọ̀ gan ni nígbà wọn bá fi simẹnti bọmbáàdì gbogbo ẹ gbogbo ẹ gan wọn ṣe àwọn ọmọdé ara tí wọn bá fẹ́ dá síbẹ̀. torí pé lẹ́yìn òní dúró tí ọba wà lórí alárúgbó ọsọlìbà mo rò pé àgbọn mi tó bá rí bẹ́ẹ̀ tó tó ti dé. bí ẹ ti mọ dá aláàmú lọ́wọ́ náà ẹ ìwáyà àbí ẹgbà ẹ lọ́wọ́ wáyà wá fún mi jọ kílẹ̀ ń ṣe látàárọ̀ ẹ rí wáyà kí wọn ò cháàjì kí wọn ò tẹ̀lé kan wọn tún láwọn ò rí wáyà yé gbóyìnbó tẹ bá pẹ́ ẹ jẹ̀gbà náà ẹ dàpọ̀ ẹ bá a sọ fún wa kí wọn bá ọmọ sọdọ̀ alimami Tahawi wọn ní wàlá àtàsùkùtù kọ́dàmù ìsìlámi ilà àlà zahari àtẹ̀sílímì wàlẹ̀ ìsìlámi gìgísẹ̀ islam ọmọ ẹdẹ ènìyàn kò ní dúró o àyàfi kó ṣe wípé n tí ó jù ó lé lórí tó fi lè rinlẹ̀ kó jẹ́ àtẹ̀sílímù wal-istislam illa ala zahri tẹ̀sílímù wal-istislam kó jẹ́ pé orí zaharu ó ní ẹ̀yìn nǹkan orí nǹkan tó fẹ́ dúró lé ó dùn lọ jẹ́ pé islam rẹ̀ orí gbígbàdùn àfọlọ́hún lójókòó lé orí jíjuwọ́ jupa ju sẹ̀sílẹ̀ fọlọ́mọ bọba tó la rẹ̀ ga ó ní kí ni o wọn ló dúró lé lórí tí o bá ti dúró lórí jíjùpá ju sẹ̀sílẹ̀ fọlọ́mọ bọba tó la rẹ̀ ga ìsìlámù rẹ̀ ò níyẹn jù. sáà gbọ́n mi yé wa ìsìlámù èèyàn ò ní ṣe kí ni o kò níyẹn jù. ọ̀rọ̀ kan bẹ tí alimami Zuhri tí wọ́n sọ tẹ̀ pé ó pàtàkì ká mọ̀ síwájú ká tó mọ̀ tẹ̀síwájú alimami Zuhri. Ah, muhammad bin shihabi dini zuhri riwaya ne wa nu imam bukhari na ló gbà wá imam zuhri rahimahullahu ta'ala wọ́n ní wípé minallahi arisala ìran ni níṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ àtọ̀dọ̀ ọlọ́run bọba tó láàrẹ ga ni mo ti wà ọlọ́run yóò ṣa ẹni tó bá wulẹ̀ ṣá yóò sì gbéṣẹ́ fún pé lọ́mọ jíṣẹ́ fáwọn èèyàn tọ́yìn wa mina rasuli al-balagh àwọn tọ́lọ́wọ́n bá fi yẹn rán ojúṣe tiwọn ni pé kí wọ́n mú sẹ́dọ̀ gbòǹgbò sáájọ́ mi wa alayna at-taslimu wa alayna at-taslimu ṣùgbọ́n wa ọ̀ràn àyàn ni lórí wa kájàfà kájúwọ́ kájúpa kájúṣe sílẹ̀ fún tọ́lọ́wọ́n bọba tọ́lọ́ àrẹ́ká tó bá fi rán àwọn tó fi rán ọ̀rọ̀ yẹn ó pàtàkì ká dì mú min Allahi Hmm? wa min ar-rasuli al-balaghu wa alayna at-taslim sojúṣe ti wá ní pé ká juwọ́ jùṣẹ́ lẹ̀ min Allahi ar-risala wa min ar-rasuli al-balaghu wa alayna at-taslim ẹ̀já àdìmú ìwáyà yẹn wà lọ́dọ̀ Imam Bukhari Imam Zuhri ló sọ tọ́yìn tó bá wá rí bẹ́ẹ̀ a wípé ẹ̀sìn Islam kìí ṣẹ̀sìn wípé agbárí àbí làákàyè ẹ̀sìn Islam ọ̀tá kò làákàyè gẹ́gẹ́ bá ti padà ṣàlàyé ṣùgbọ́n kìí ṣẹ̀sìn wípé káwọ wípé làákàyè àtàgbárí láwọn fi yanjú ẹ̀ ẹ rí wípé àwọn onímọ̀ wọ́n ní kí tá a bá lọ wo àwọn mọ̀sáìlù àkídà dáadáa kódà ọ̀rọ̀ fíkìwù gan tó jẹ́ fòrò àwọn nǹkan mi ń bẹ̀ làákàyè ọmọdé nìyóní fẹ́ gbà ẹ n fún alákòjú yẹn. ẹja wo irun márùn táǹkì lójúmọ́ kí ló dé tí irun àsùnbà tó jẹ́ méjì sẹ́ńpá àti sùn látàlẹ́ àwọn àjíǹdàjì nara ara ti dẹ̀ wá ó wá méjì irun méjì tó bá dẹ̀ ọ̀sán tá a wà lẹ́nu iṣẹ́ àákìlá kàmẹ́rin tó bá dìrọ̀ lẹ táwọn padà lẹ́nu iṣẹ́ á tún kíra ká mẹ́rin tó bá dàṣálẹ́ yóò jẹ mẹ́ta ìgbà tó bá yẹ ká lọ sinmi á tún ní ráká mẹ́rin ní ká tún kí ṣé peter àárọ̀ yẹn ló yẹ kó jẹ́ bíi mẹ́jọ tá a ti lọ bì kankan kí àkìlọ̀ sùn kó rà jẹ́ bíi méjì torí yóò ti rẹ̀ rà mọ̀nàgbára yẹn mi ti kódà tí làákàyè èèyàn tó bá lọ fàfàkùfà èèyàn lè wọ́n gbé ah, bóyá kémi ó swap ọlọ́nkọ́ mọ́ dà á lórí rú ọlọ́nkọ́ mọ́ dà á láàmàrí wa rú. àwọn afáà ni wípé ọ̀rọ̀ usul ọ̀rọ̀ aqaid masailu al-masailu diniya hatta fil furu' èyàn ò lè sàlámà rẹ̀ fún làákà èèyàn ẹ máa wo aliyu radiyallahu anhu onílàwọ̀ kí á nà dínú bir ra'yi tó bá yẹ pé ẹ̀sìn ọ̀rọ̀ làákà yìí lásán lèèyàn máa fi gbìyànjú. لكان أسفل الخف أولى بالمسح من أعلاه ó ní ó yẹ kó jẹ́ wípé ipa ìsàlẹ̀ kófò láàmú apá kò yẹ kó jókè ibo la fi ń tẹ̀lé ẹnu méjèèjì ìsàlẹ̀ ni wáyé tó wá jẹ́ wípé òkè rẹ̀ là ń pa ìyẹn ló pé àlàyé mi ti sọ nítorí pé ẹ̀sìn sọ̀rọ̀ làákàyè kì í gbọ́n kì í ṣe pé ẹ̀sìn takò làákàyè mo rò pé àlàyé mi ti tó bá rí bẹ́ẹ̀ àwọn onímọ̀ ní pé ká lọ wò dáadáa tá a bá bẹ̀rẹ̀ àlùkò a kí ni àkọ́kọ́ ìmánì tọ́lọ̀ kọ́kọ́ sọ kí ni àkọ́kọ́ ìmánì tọ́lọ̀ kọ́kọ́ sọ̀rọ̀ pa rẹ̀ nínú àlùkò a alghaib barakallahu bik so ó alif lam mim dhalikal kitabu la rayba fihi hudan lilmuttaqin alladhina yu'minuna bil ghaib ghaib lọ́kọ́ fi bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ní gbàgbọ́ nínú kọ̀kọ̀ torí pé kàkọ́ ìkọ̀kọ̀ oníbàárà ká yọmọ ẹ̀dẹ́ yẹn mu ìgbà wọn ti ń làwọn orí kí ó dẹ̀ ti wá rí nísì. náà alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n ní gbàgbọ́ nínú ghaib ẹ̀dá ghaib ní kọ̀kọ̀ àwọn onímọ̀ sọ yìí pé kò sí ìsì kì í ṣe pé ọlọ́run bóyá ọkọ̀ kò ló fi bọ́ síbẹ̀ ló fi kọ́kọ́ sọ̀rọ̀ ghaib ọlọ́run àmàsọ̀rọ̀ nítorí wípé ọ̀rọ̀ ọgbọ́n ibù pèpè fún kéèyàn juwọ́ làákà èèyàn lẹ̀ fọ̀rọ̀. àbẹ́rẹ́ màkì bẹ́ẹ̀ ló ń fa tí ò fi gbàgbọ́ yẹn làwọn sọ wà láàrin làákà ìyàtẹ̀sẹ̀ ó yẹ ká ṣe kí ni o ká tó wà láàrin làákà ìyàtẹ̀sẹ̀ àwọn kan ń bẹ nínú àwọn. umma yìí tó ṣe wípé tá a bá ń sọ̀rọ̀ ṣẹ̀ríà islam àwọn sọ fún wa wípé rárá o ẹni tí tí ọba ti bá làákàyè ní ànígbà torí pé àlàákọ́lù muqaddamun ala al-aqli àwọn yẹn la máa ń pè ní àwọn mìíràn afọ́pẹ́ ní àkìlàní yóò àwọn tó yẹ kí làákàyè làákàyè làákàyè náà sálàyé mi ti àwọn tó ti pé lọ́dọ̀ wọn àkọlé yíyan bàbọn wọn ni ẹni tí yóò bá ti bá làákà ìmọ̀ kò lè jẹ́sìn. wọn nítorí pé ẹ̀sìn ọ̀gbọ́dọ̀ ta ko làákà yìí torí kọ́lọ́ wọn bá sọ pé àfàlà ta àpè tí ẹ̀ ní ṣe làákà yìí. níbo mi yóò ní àfàlà tata kíarò àfàlà tata kíarò gbogbo àwọn nǹkan yẹn ń pèpè fún pé kọ́mọ ni yóò lo làákà yìí. kódà làákà yìí àtọ́mùsáfẹ́sàn yìí ó náà lànà bí Ibrahim lò tó fi mọ́ lọ tọ́ba ti rí bẹ́ẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ bá ti mú wá nú ẹ̀sìn tí o bá ti bá làákà ìmọ̀ àlè gbà hadithi ò lè lálàáfíà tí o bá ti bá làákà ìmọ̀ sáà nàìjíríà ọba àpíọ̀ kọjá kí malik ló gbà wá látọ̀dọ̀ náàfin látọ̀dọ̀ abdullahi ibùnà ọmọ látọ̀dọ̀ ọmọ látọ̀dọ̀ anabi sẹ́fà ó yẹ ara kò bá ṣe sáájú mò ló gbà wá látọ̀dọ̀ bàbá yẹn látọ̀dọ̀ ọmọ látọ̀dọ̀ anabi lálàáfíà tó bá yẹ takò làkà lánàá musa fún ikú lẹ́sẹ̀ àwọn ẹni ọlọ́run tí wọ́n bá jiyàn gidi wọ́n máa ń fẹ́ràn kù ni ayé ẹ pàtàkì sí wọn ju kú lọ. bíjà ti ní àdìsí kan bẹ́ẹ̀ nu Bukhari tó ní anabi musa fún mọ̀lẹ́ka ó túmọ̀ sí pé kò fẹ́ kú yẹn àdìsí eléyẹn kò lálàáfíà. Ah, yóò wá lórí kò lálàáfíà o kó lẹ́yìn sọ yìí pé kí ẹ ṣe ṣe kó bọ́ sínú nǹkan kẹwàá ní ká tó ti bọ̀ ká tó yọ kúrò ah eṣinṣin for that matter gẹ́gẹ́ bóyá ọ̀sẹ̀ balẹ̀ jẹ tán ni àdìsí eléyìí kọ́ lálàáfíà ẹni yẹn ṣe ń yọ àdìsí pọ̀ ah Bukhari gba àdìsí wa pé obìnrin kan sọ́wọ́ anábì pé a'udhu billahi minka wọ́n lànà bí fẹ́ẹ́ rí ipò rẹ̀ nìyẹn ó sì sọ pé a'udhu billahi minka àdìsí eléyìí kọ́ lálàáfíà ni mo rí kí ẹ ṣe yọ àdìsí dà torí pé kò yìí àwọn tó jẹ́ pé àpìláàní ni wọ́n bá wọn pọ̀ bàjẹ́ ó ṣe wípé ṣé hadith ní bọ̀ yìí kódà ayé alukur'ani mi wọn làwọn ò ní gbà àyàfi káwọn káwọn tù lọ́nà tí wọ́n bá làákà yìí káwọn gbọ́dọ̀ tù lọ́nà tí wọ́n wà appealing sí làákà yìí torí pé làákà yìí gangan òun lọ̀gá mo rò pa láyé mi ti wọ́n ní làákà yìí gangan lọ̀gá àwọn kan nìyẹn náà àwọn mùsùlùmí mọ̀nàpálá yẹn nìyí pẹ̀lú àwọn mọ̀dáni ṣùgbọ́n yìí ó tẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà afa kafaro àwọn jahmiya ṣùgbọ́n mọ́dáhàbù ti wọ̀n yẹn làákà yìí ní paraku àwọn mu'tazila náà mọ́dáhàbù wọn yẹn bẹ́ẹ̀ náà ni usulu àwọn àṣàyọ̀ ẹni tí bá máa ń gbọ́ ọ̀rọ̀ bàbá tí ń bẹ ń kọ́tọ̀ tó ń ṣe mú kí fún wọn dáadáa ẹ ti mọ̀ kí gbogbo nǹkan lọ́dọ̀ tiẹ̀ làákà yìí bàbá ṣe tíra al-halal wal-haram kò fẹ́ sára mu kankan bẹ̀. lórí tí wọ́n pè ní haramu ń bẹ̀ gan wọ́n tún lọ lọ́rùn pé ó tún lè dàlálì náà ní tíra bá di alḥalalu wàlḥalal lọ́ba kúrò ní alḥalalu wàlḥaram nítorí wọn bẹ́ẹ̀ àwọn kan bẹ báyẹn wọ́n lè pe gbogbo nasu kulu nasin yukhalifu al-aqla fa huwa mu'awwal gbogbo náà sùn tó bá ti lè ta làákà yìí á lọ lọ́rùn ìyún àìtúmọ̀ eléyìí ni pé náà sùn tí ò sí gbádà lọ ọmọ ẹgbẹ́ alukọ̀rọ̀ ni ẹ̀rí pé ẹ̀rí sọ pé ọlọ́wọ́ bọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n wà ní kí n abatẹ sọ bẹ́ẹ̀ náà ìṣèǹtọ́jú àlẹ́ o ó lè jẹ́ hadith mutawatir báwọn tẹ̀gbẹ́ tawatir yufidu al-ilm ad-daruri téèyàn jọ̀rọ̀ sí nǹkan rẹ̀ wọ́n sì lọ́lọ́run mo rò pé àjọ mi yé àwọn kan nìyẹn irú àwọn wọ̀nyí àtàwọn míì bí irú wọn nínú àwọn fàlásífà nínú àwọn mutakallimun àwọn tí wọn kọ ilmul kalam àwọn làwọn tí wọn ti jẹ orí àìmọye èèyàn rú làwọn afáàgbà lérò pẹ̀lú irú àwọn ọ̀rọ̀ yìí. mo rò pé àlàyé mi ti kó tó di wípé fìtínà àwọn tó bó ṣe tó láyé nìyí. èlé ò pé kó lẹ́yìn sọ pé sàhíhù ní Bukhari ó ló dáa ìwé ni ká ti lọ máa rọrọ ànábì sàn láti sàn sóbà níbi láyé àìmọ̀kan ni o sọ́ba ànábì láyé tóbi jẹ́ pé hadith àwọn kan sọ wípé a lè rí láyé lórí hadith kí ló dé táàbì lè rí láyé lórí ẹ̀ torí pé wọn à kọ̀ǹpáìlì láyà ànábì sàn láti sàn lẹ́yìn anábà muhammad sallallahu alayhi wa sallam oní akọ́lẹ̀ kùránì jọ síbẹ̀ náà fẹ́ ṣùgbọ́n hadith tí wọ́n kó jọ láyé wọ́n á kó jọ lẹ́yìn lẹ́yìn pé a lè ní trust nínú ẹ̀. tó ti yé ni wọ́n ní gan yín bíi gan àwọn àsìkò kan bẹ́ẹ̀ tó ànábì ní kankan máa kọ́ láti tubu àní ghayra al-Qur'an ẹ̀ jọ̀rọ̀ kankan kan ti ń bá sọ yàtọ̀ sálù kùrán tó bá ti rí bẹ́ẹ̀ àwọn hadith yẹn bó ni bọ̀kọ́ ní wọ́n bi láyà ní sọ́lá lọ. kò ní sọ fún ọ wíkí bùkọ́rí sọ fún ẹni báyìí sọ fún ẹni yẹn náà lẹni báyìí sọ fún ẹni báyìí náà sànkí báyìí ni pẹ̀lú sánàdì ni àwọn ò ní sọ yìí ọ̀rọ̀ wíkí bùkọ́rí sọ fún ànábì sọ báyìí. àwọn afọ́nsọ pé àlùmọ̀ àlàkọ́ kẹfì rọ̀ àwọn hadithi tó jẹ́ màálàkọ́ pọ̀ nù bùkọ́rí pé kó hadafa sánà sáwọn èèyàn bá lò pẹ̀lú àwọn tó jẹ́ àwọn ahadithu àbọ̀ ah, ah, ọba lò bẹ́ẹ̀ mọ alakọ́ọ̀tì yẹn jẹ́ pé sí méjì eléyìí tó bá rọ̀ wá rẹ̀ fi ṣe kọ́tí ah, tẹ̀mìrìyìn àbí tọ́yẹ kó gbà wá pẹ̀lú ṣe kọ́ tẹ̀síyà wọn á ní pé eléyìí yẹn tó bá yẹ pé òfin kíyìlà sí òfin ọkọ́ọ̀là ló lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á gbé eléyìí torí kẹfí hukmi alwasli á rẹ̀ rí pé ibùn Hajar tó pè ní tàbílẹ́kù àtàlẹ́ àwọn ẹ̀dá kan yẹn nù mùsùlùmí àwọn míì bẹ nínú mùsùlùmí tó ṣe wípé àwọn wò wípé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má ti gbé làákà ìwà rárá yorùbá ń gbọ́ mi o ṣé nasu ni nasu ntí nasu sọ ni nasu sanni ọ̀rọ̀ làákà ìkùsí mbẹ nínú mùsùlùmí náà ni látara pé àwọn fẹ́ tako àwọn tó fi làákà ìṣèpìlẹ̀ táwọn fi jọ́ọ̀jì fẹ́ sìn àwọn gbá làákà ìdá kò sí làákà ìmọ̀ rẹ̀ sí. Ànábì sallallahu alayhi wa sallam ó ní ẹ̀ gbọ́dọ̀ tọ̀ sínú omi àdẹ́gùn. níta Ànábì sallallahu alayhi wa sallam sọ ni pé ẹ má tọ̀ sínú omi àdẹ́gùn. àwọn sọ pé tọ́ bá tọ̀ sínú kó lọ́ọ́ dà síbẹ̀ kò sí nǹkan kan ẹ wá sọ wọn pé rárá níta anábì ń sọ ni wípé ká má ba àdọ̀tí omi yẹn wọ́n ní òtítì làákà ẹ̀bọ̀ òtítì làákà ẹ̀bọ̀ nítòsọ ni pé ká má tọ̀ síbẹ̀ láyà bò lánà àhádùkún fìlímà ìdá ìbomi ìsọkẹ́ fìlímà yọ̀rọ̀ kí aládé láyà jẹ ó ní omi tí èyí sàn ó jọ bí adákún ẹ má tọ̀ síbẹ̀ so àrùn ìsọ̀rọ̀ làlẹ́ wa sọ̀sọ̀ fún ọ pé ẹni tó bá fẹ́ dàtọ̀ láti inú kí tó ní ọmọ dàtọ̀ síbẹ̀ tọ́ba wá ní à torí pé tọ̀yẹn ó dọ̀tí omi yẹn náà ni wọ́n ní ara pé tẹ̀lifí òun làánà mi fẹ́ kọ̀ wọ́n ní làákà yìí ló gbé wa kò sí ní tọ́ka pẹ̀lú làákà yìí náà sùn ní sangeleti ẹ̀tún rí ìdàkejì ìdàkejì tó nìyẹn nílé ìjọ jẹ́ wípé ó yẹ kí mùsùlùmí ọmọ ipò làákà yìí nínú ẹ̀sìn. wọ́n lé orin tí wọ́n sọ lẹ́kọ̀ọ́. العليم وعقل العاقل اختلف من ذل منهما قد حفظ الشرف àwọn àfa sọ pé ilmu alimi wa akọlu laakili ìtàlàfà ìmọ̀ onímọ̀ àti làákàyè onílàákàyè wọ́n bára àwọn pàkúrọ̀ gan wọ́n bára àwọn pa á. من ذا الذي فيه ما قد احرز شرط طلبي جنا مجي تلا كاي لبي جوني ابي ما فالعلم قال انا احرزت غايته والعقل قال انا الرحمن بي اورفع اجعلوا argument يو قول ما يتوم فالعلم قال ايماني بي wọ́n la ká yẹn ò lè jù mí lọ ò lè bí jù mí lọ nítorí kéde torí ana àhàrọ́sìtòkọ̀ ọ̀yàtà òpin yìí èmi máa mọ ní. sẹ́nìkan bá fẹ́ kò sẹ́nìkan tí wọ́n fẹ́ kí wọ́n ròyìn òun kó wá kún kódà yẹ kó bunú. kálukú o kí wọ́n pè ní láàfà yàrá tó ń lọ mímọ síbẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ a jẹ́ pé èmi èmi mo bí wọ́n ní ọ̀lẹ́ akúrọ̀kọ́ la ana rahman bí awùrìfà tí ọba sí mi làákà ìta ni ọmọ ọlọ́run. tọ́wọ́ yẹ pé èmi làákà ìlànà yẹn fi mọ ọlọ́run èmi mo bí. ẹ dàgbà ewo ni wọ́n mú inú méjèèjì ká máa lọ. àlùbá èwo ló méjèèjì ẹ̀yìn ní méjèèjì ìdéwò ló bí méjèèjì ló bí ìsìgbéwò ló bí jù. ìmọ̀ nàbà mọ́tò àbí kan ẹ̀wọ́ jẹ́ ìmọ̀ àyàn nìyá ìmọ̀ yìí ni ọ́ sọ̀rọ̀ ẹ̀wọ́ ni bàbá fẹ́ mú ẹ̀wọ́ ni dókítà ẹ̀wọ́ dókítà ó mú ṣé màá ní abilá ká ẹ̀ ẹnìkan ní méjèèjì náà ni àní méjèèjì lọ́lọ́lá ẹ̀wọ́ lọ́lọ́lá jù ẹ̀wọ́ ni dókítà ẹ jí mọ̀ ìtẹ́ mú ọ̀dà wọ́n rí pé fa afsaha al-ilm ifsahan wa qala lahu ọ̀dà ìmọ̀ bá sọ fún làákà ìpè tó bá rí bẹ́ẹ̀ jẹ́ bí ó lè rí béèrè kan ìbéèrè tó hàn tó fojú hàn kéde ọ̀dà wọn níbi ayyina Allahu fi qur'anihi tasafa níta bá ka al-Qur'ani láti bẹ̀rẹ̀ dópin èwo ni sífà ọlọ́ọ̀ nínú méjèèjì ṣé ọlọ́run bá ròyìn ara rẹ̀ pẹ̀lú ápìl àbúkúra rẹ̀ ní alimu alim alimu lọ́wọ́yìbí fọlá yóò hírò àlà wọ́yìbí àṣàdá. قل لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة tó bá rí bẹ́ẹ̀ nínú alukur'ani láti bẹ̀rẹ̀ dọ́kun ewu lọ́lọ́run fi ròyìn rẹ̀ ìtọ́ bá sábì jù lọ́lọ́run fi ròyìn rẹ̀ lọ́yẹ̀ yóò fi làákà ìròyìn ara rẹ̀ ẹ̀dá kùtà ló mọ ibi tọ́lọ̀ ti ròyìn ara rẹ̀ pẹ̀lú làákà inú kura rẹ̀ dókítà àwọn dókítà máa ń ṣe rìsáàcì gan tiẹ̀. ẹ̀yà àjọ ń tàfà wà fi pẹ̀lẹ́ àrí rẹ̀ wọ́n ní fa ayé kọ́nà làákùlù ànà làílìmọ̀ sayyiduhu fa ayé kọ́nà làákùlù ànà làílìmọ̀ sayyiduhu ó padà hàn kedere sí làákà ìdúnnà mọ̀ pé ọ̀gá mi nìyẹn àti mo wá ràn mà lọ́wọ́ ni ẹni orí tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ pé iṣẹ́ yìí dùn ni ṣùgbọ́n òun náà ń ṣiṣẹ́ fún un sálàyé mi ti làákàyè ó ń ṣiṣẹ́ fún ìmà ọmọ ṣẹlẹ̀ ṣùgbọ́n kí lọ̀gá ìmà lọ̀gá faqabbala al-aqlu ra'sa al-ilmi wa ansarafa ó ní àjàmá kò ságúmẹ́ǹtì má ó wá kí ìṣòrí ẹ̀ ló bá ń lọ. <laughs> báwọn àbá ṣe máa ń rọrọ làákà ìwà ìwà mùsùlùmí ò lè sọ pé ẹja jẹ tí sàn làákà ì àní ìjẹ ṣùgbọ́n àlè sọ wípé at the same time náà làákà ìlú mi ẹ̀yà àrùtá àmọ́ fi ṣẹ̀ṣẹ̀ òun lákọ̀ dàmọ́ abàdà mo rò pálá yẹn mi so mọ́tàbí ẹlẹ́kìtì yẹn òun ni mọ́tàbí àwọn ọ̀rọ̀ ìrìyà tàlà àkọ́kọ́ yẹn àwọn jàmíyà àwọn àtẹ́sílẹ̀ àṣà ayọ̀rọ̀ níbi òṣùlù àwọn àṣà ayọ̀rọ̀ ṣùgbọ́n àwọn Zahiriyya ẹni bá ń ka Muhalla ibn Hazm ó rí wíwí hadithi sangiliki nasu sangiliki ọ̀rọ̀ yìí kì í hàn ilà ilà tó kiri kan kan kà kó sí. mo rò wá ń tọ́ mi yé ọ̀rọ̀ pé kí ni ilà tó kiri kan tẹ̀kítà bá ti rí ẹ̀yìnlá á ní al-hukmu yaduru ma'a illatihi wujudan wa adam àwọn òkúta àtọ́rí ìlú ìlà làákà eléyìí kò sí tó kéwì pẹ̀lú eléyìí. ilé ẹ̀mí àwọn mi tó sọ pé tá a bá lọ sí ìtẹ́ aléwọ̀ bàtà kí ló dé ó dérú bàtà tá a náà bì kọ́ ẹni tí ọba ti wọrú bàtà gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ kò sí ara ọmọ wọlá nítawọn ó gbé wá nù wọ́n ní pé anabi ọkọ̀ ojú bàtà ọkọ̀ wúru gà ẹnìkan wọ bàtà ó sì ní irú bàtà tó anabi sọ pé irú bàtà yọrù lágbájá tó wọ irú bàtà báyìí kéde òun bàtà nìkan ni. mo rò pa àjọ mi yé so ẹlẹ́kẹta nínú àwọn madahibu yìí ìyẹn wá ní ìlànà ahli sunna wal jamaa wọn náà sì ní al-wasatiyya fi kulli shay tó yẹ pé wọ́n tún wọ́n sí i òun lèyàn wà níbi gbogbo nǹkan pátápátá níbi gbogbo nǹkan. àwọn àdìsúná ìjàmọ́ àjò yìí wáyé pé iná ṣẹ̀rí àtàfilà àkídá fìlẹ̀ òmùrè lọ́kọ̀ yìí bí yá wàkàdálìkà fìlẹ̀ àmàlìyá àlìlàákọ́lù mọ̀fíìdùn fìhà gbogbo ọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ ni ọ̀rọ̀ fúrúwò ẹ̀sìn ni tàbí gbogbo tó jẹ́ amọ̀lì nígbà bá fẹ́ lọ́dọ̀ fúrúwò lọ́dọ̀ àwọn tó ní ká má máa lò ó pọ́n ìpàǹpẹ́ ẹ̀sìn sípìlẹ̀ àti ẹ̀ka tẹ́ ẹ débi pa àwa ní pàtàkì ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ̀ síbi kí làákà yóò fi wúlò síbẹ̀ ní àyẹ̀bẹ̀ kọ̀ ní wàá bìyànjú pé lójú ọ̀run tá à ń kí lójúmọ́ láká mi lò ẹ̀kẹ́ tí yóò bá lò làákà èèyàn ní mọ̀ ìyọ́ kan ní a máa ń kí méjì láàárọ̀ à ń kí méjì lọ́sàn kò ní lè sọ wípé mẹ́tàdínlógún ní láká mi mo rò wálá yẹ mi dé làákà yìí náà wúlò bí bẹ́ẹ̀ kọ́ téèyàn bá fẹ́ ṣe àzùkárù tó yẹ tàbí tó bá rùkú kò tí ẹ̀ ní mọ̀ye tí ó ṣe. torí làákà yìí lónìí mọ̀kí mọ̀sá aláwọ̀ kọ́ mọ̀sá ẹlẹ́ẹ̀kẹjọ kẹlẹ́kẹta. làákà yìí náà wúlò yìí sì máa ń ràn yà lọ́wọ́ láti gbọ́n tọ́lọ́run sọ tá nàbì sọ́lá àlewálé ọ̀sán sọ yìí. tó bá rí bẹ́ẹ̀ al-aqlu khadimun lish-shari'a wa laysa hakaman 'alayha. sáájọ́ mi yé al-aqlu làákàyè òun náà ń ṣiṣẹ́ fún ṣẹ̀ríà Islam yóò ràn á lọ́wọ́ láti gbọ́ yìí ẹ̀hún tí ìwọ ò lè gbọ́ yé ẹni tó bá ní làákàyè dáadáa yóò sì gbọ́ yé eréke ibi tí làákàyè tiẹ̀ mọ̀ nìyẹn wọ́n lẹ́nìkan ó ń bínú kí ló ń bínú ó láwọn fámìlì òun wọ́n yàn jẹ kí ni àfihàn ọ jẹ ó ní kìí ṣe tó yẹ kán fóun nínú ogún òní án fóun ó wá wá bá Abu Hanifa rahimahullah ta'ala lọ́ba yín pẹ̀lú adójú bàbá òun fílẹ̀ àti gbogbo nǹkan tí wọ́n fílẹ̀ nínú gbogbo ogún yìí tí wọ́n fóun sólú oní ọ́sàsọ yìí ẹ̀ta bóyá sílùsù ogún ni bóyá sílùsù ni ọ́sàsọ. ìgbà tó sọ bá Abu Hanifa ah, bàbá rẹ̀ ó sì mọ́ kọ́ kí bàbá rẹ̀ iye ọkùnrin báyìí lọ bí oníbẹ̀ ẹgbàá ó sì mọ́ kọ́ yẹ pé iye obìnrin báyìí lọ́mí bẹ́ẹ̀ ni ó tún wá fẹ́ ní bá àtẹni báyìí lẹ̀ ó ní bẹ́ẹ̀ ni láì ṣe pé ó sọ ọ̀nà rẹ̀ jẹ́ àbúrò àníbáyìí sọ background gbogbo family gbé ẹni báyìí wà bẹ́ẹ̀ ni báyìí wà ìtọ́kàn ọ̀nà ìyẹn lọ́pọ̀ àjọ mi pẹ̀lú kí nìyẹn pẹ̀lú làákàyè làákàyè náà wúlò nú ẹ̀sìn làákàyè náà ṣe kí ni ó wúlò mo ti sọ̀rọ̀ kan bí rí dáadáa mi rọrùn ọ̀tẹ̀kì rọrùn ẹni ọ̀kan náà àfa wa dáadáa láti jọ kọ́lọ̀ ń bá aṣọ ẹlẹ́nìkan wa bá bu Hanifa yìí kan náà ó lóun ti ń wá nǹkan tó ń sọ òun ò rí ó ti dààmú gan. ẹ̀kọ́ àwọn yẹn máa wá bá àfa oríṣiríṣi nǹkan ni wọ́n máa gbé wá bá wọn ní àwọn bá wá bá rumi tí ń bá sọnù tábù hanifa ẹ̀ sọ wọ́n ní àsọ ó ń jálà bí ológun ọlọ́run ni ọ̀la àwọn ọlọ́mọ ṣe bí ló ń jálà bí láyé ibi níbi lọ́wọ́ lọ. ṣe bẹ́ẹ̀ tẹ̀ lérè kan àbúhà ní bàbá ni pé ah lọ́mọ yẹn náà fìlà lò gba òpin mo ti máa ń ròyìn bàbá yìí ìgbó mo wá bá pàdé lọ́dọ̀ rẹ̀ lónìí mo ní mò ń wá nǹkan ọ̀sọ̀nù ó yin lọ́mọ yẹn náà fìlà lò ẹ dákun kí lọ́jọ́ mọ́ra àwọn bẹ́ẹ̀ nìsí ọba bínú pọ̀ ọba àlọ́lé kọ̀dá àmọ́ lòun ìgbọ́n tí ń wá náà kò rí gbọ́ wa dọ́jọ́ bàbá àdìbàgbé ní ayẹyẹ náà fìlà ẹja dán tiẹ̀ náà wò á lè sọ ọba sàlùwàlà ó ṣe sàlùwàlà lóòrù tó jí tó sàlùwàlà tó báyìí ó ṣe aláwọ àjọ àtàkìrọ ti pé kó máa kírun lọ ibẹ̀ ló ti sọ sí lẹ́mìí pé nítorí wà ibi báyìí lọ wà ló bá sì lọ́ọ́ bá bá ń ah, ọlọ́run lọ sùn padà ọjọ́ kejì ah, ẹ̀ mọ̀ o ah, ìsúnjọ́ mi sọ̀rọ̀ kò dùn mọ́ ṣùgbọ́n kí ní náà mọ wá lò tí mo fi rìn ẹ̀gọ́ sí nǹkan tó lò mo ti mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ ọ̀nà ò ní fẹ́ jọ yan fìlà lọ. ìtẹ́sí lè lò tó fi lè mú ọ tó fi ní rí jan òun náà ní nǹkan tó ń wá tó sọ. ìjọ ọba ti fẹ́ yan fìlà wa ìbẹ̀ náà ni ó ti dúró ti ọ̀pẹ. Eh, wọ́n náà mọ̀ àmì ìtọ́ bá fẹ́ ti tìlà wà kọ́ọ̀lù ọ̀wọ́lé. tọ́ba ti gbé kọ́ọ̀lù yẹn tán wọ́n làwọn ti sí <laughs> ọ́ lọ́wọ́ àlọ́wọ́ WhatsApp ló wà ní káà mẹ́sẹ̀gì jẹ́ reply ibi tó bá ti reply eléyìí ló ti ra àwọn mẹ́sẹ̀gì mi tó important ju ẹ lọ tó kó ti reply sọ̀kọ́ tó dáta ní àwọn jẹ́ pé ọ̀sán kìíní lọ́wọ́ àmọ́ dá mẹ́sẹ̀gì kọ̀ọ̀kan ibi tó bá ti ń ṣèyí náà ni ó ti ní mọ̀ ń pè ọ́ lé tàbí ló ti rẹ́ ti kọ́ yẹ kọ́ ọ lọ dáná kó o ti ti tètè láwà illa ala zahri taslimi wal istislam ẹ̀sìn islam ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò lè dúró kó yanjú kó dúró tọ́ kó yanrantí kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kó wẹ̀ kó yan kẹ́yìnkẹ́yìn nínú ẹ̀sìn yìí àyàfi kó ṣe pé yóò ní ìgbà yóò ní ìgbà kọ́lọ̀ yóò ní máa ti làákà yóò ní ń kó bá wọn láàkà yìí o làákà yìí tí ò wá tó nǹkan làákàyè tí ò tó nǹkan torí ìmọ̀ gangan ni máa ń fẹ́ làákàyè mọ̀rọ̀pá láyé mi ṣe ìmọ̀ gangan máa ń fẹ́ orí ó máa ń jẹ́ kí làákàyè ọ̀fẹ́ tí ọba ti ṣí mà òdo òfo mo lè yọ ọmọ pẹ̀lú làákàyè nígbà tí gbogbo ayé bá ń sọ ọdún lọ́jọ́ kan téèyàn ní láyé oṣù ò kí wàá lórí tí òfin lè yọ kò lè yọ náà níṣẹ́ wọ́n wá ní ẹ̀rí Saudi náà kò lè yọ wọ́n à ní ajíza kankan ju ajíza wò la níbi yẹn bá fẹ́ lo ajíza gan sáàmù ajú ẹ̀jẹ̀ àtẹ̀gbẹ̀ Saudi ajíza wò lẹ́yìn ó wá kún Saudi nìkan àwọn àlú èbó gan níbi tí mùsùlùmí wà tẹ káwọn gangan ní ẹni àwọn astronomy astronomist àbíkẹ́lẹ̀ ń pè wọn àwọn náà tún ní àwọn tún sọdún wọn sá lè rí náà níṣẹ́ látara làákà irọ́ àti làákà ìbú ẹ dákun ẹyọ màyà mi tá a jọ bẹ ń bí ó pàtàkì pọ̀ ká jẹ́ ni tó ṣe wípé yóò ní àtẹ̀sílẹ̀ kí wàá la gbà lérò pẹ̀lú àtẹ̀sílẹ̀ òun ni wípé kéèyàn má máa bódodo jà làkàdì kéèyàn má máa ṣe kí ni o kéèyàn má máa bá òdodo jà làkàdì kéèyàn má kéèyàn bódodo jà làkàdì ọmọ abódodo jà òhun ni ìjà ń pè ní tẹ̀sílímù bí òhun ni àtẹ̀sílímù lìlḥàqì mùtàlá àtẹ̀sílímù lìlḥàqì mùtàlá níta bá ti kú dòdò tó fẹ́ sẹ́kún nínú ọ̀rọ̀ ọlọ́run nínú ìlànà anábìá Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí mùsùlùmí àgbà àní lagidi àní sọ pé eléyìí kò bá wùjọ wa mu àní sọ wípé eléyìí kò bá làákà ìwà mu at the same time náà a ní ní gàgà ká ní náà sùn lélẹ̀ ànábì ti ní kúlù kúlù náà ni kúlù ni o onímọ̀ pé kúlù náà wà ní Kùránì tọ́lá ní tó dá mẹ́rù kulla shay'in bi amri rabbiha tó dá mẹ́rù kulla shay'in ọlọ́ni gbogbo nǹkan ló pa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ẹ̀rù arí kí lọ́lọ́run fi tẹ̀lé fa asbahu la ńlá masakinu àwárí nǹkan kan mọ́ àfi ilé wọn nìkan ṣé ilé wọn ṣe ṣe kù lórí ti sọ pé tó dá mírùkú lẹ́sẹ̀ ìmì àmúlò ajẹ́ pé kúlùkúlù ò túmọ̀ sí pé nǹkan ọ̀láyà àyìnbọn kan ni wọ́n dé èèyàn sọ bẹ́ẹ̀ ní ìrọ̀pá àdọ́mi yé lọ́tà nàbí ti sọ bẹ́ẹ̀ ó ti sọ bẹ́ẹ̀ ó ti ní kúlù ní kúlù bídí àti ń dọ̀ lára kúlù àdọ̀ lára ti fi nà ẹ wá wájúrú ẹ̀ṣẹ̀ tọ́lọ́run so iná mọ́ tó sì jẹ́ wípé ọ̀sọ̀yàn ní kèfèrí kọ́mọ́ ya kọ́tù mọ́mìnà mùtàmìdà fàjàzà òhù jahannamu kọ́ wàkọ̀dìbà lọ́wọ́ aláìhí wàlà àná síbẹ̀síbẹ̀ sẹ́ńtọ́ bá pààyàn sí kèfèrí. àwọn tó wá fi náà ròyìn rẹ̀ ń wọ́n yẹ kó jẹ́ kèfèrí mo rò pálá ayé mi ti nígbà tó ti jẹ́ pé ó lóbi dé àti ìtọ́lá wàkúlù dọ́là lọ́tẹ̀ fìnnàr ó lọ sọ ẹni ó bá ṣe bídí àdí kẹfẹ́rí ẹni ó bá pa àyàn náà jọlọ jẹ kẹfẹ́rí tó lọ́lọ́ ti fìnnàr òyìn ọ̀nà. síbẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ last page Furqan ayé alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ wàlàdínà láyé jẹ́ àwọn ọmọ àlọ́hí ìlànà àhà. ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى عذاب يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا ẹwà àyà náà tó túmọ̀ sí pé ẹni tó bá ti zìnà ó ti di kẹfẹ́ àbẹ ẹni tó bá ti pààyàn ó ti di kẹfẹ́ tóró gbàṣẹgbẹ wàlàdínà láyé di àwọn ọmọ àlọ́hìn lára ní afọ. ṣùgbọ́n tó bá ti ní rárá o ẹ fẹ́ máa ti ìbọ̀ ẹ̀sìn yìí máa ti ìbọ̀ ẹ̀sìn yìí anabi ti sọ ọ dẹ ti sọ nù sibiri la agbatan òun náà ọjọ́ àtàn yóò débi tí ò ní ti lè gbà mi tó màmá yìí kò tó bẹ́ẹ̀ òun náà débi àwọn nǹkan tí ò bá ọ̀yẹ́ ká wòlé sí kínní o. àjò débẹ̀ ẹ̀ àgọ ah, sọdún tó fẹ́ dá sí yóò dé stéèjì kan tó nù wọn pé eléyìí yóò máa fẹ́ ṣe bákan. eléyìí jẹjẹ pé ojú ẹni tó bá tún sọ wípé làákà inú tó wọlé inú ẹ̀rọ ẹ̀sìn ó ní wọn padà di ẹni yóò lò làákà ẹ làwọn. bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá tún wá sọ wípé wọn fẹ́ bùkátà sí náà sọ àfi làákà ẹ á rí i pé àwọn kankan náà làákà ẹ ò ní gbà tá a bá lò làákà ẹ tàwọn mẹdẹ ala ẹ̀sùn si méjì wọ́n máa ń ma sí méjì wọ́n ní àwọn kankan bẹ tó yẹ ta àbòdì ni wọ́n ọlọ́wọ́n bó tó la ga ó mú wa ní ẹrú pẹ̀lú ẹ̀ làákà ìwọ ò lè gbé tọ́lọ̀ kọ́ bá mi ṣe bẹ́ẹ̀ irú yẹn àtẹ̀sílímù kámi là ní ìdìbẹ̀ mo rò mi ti à ní ti làákà ìwà bọ̀ àwọn míì ń bẹ tá a mọ̀ wí pé ah, ìdí tọ́lọ́run ti gbé a bá ti rí irú rẹ̀ lára nǹkan míì ẹja fún náà lápẹjù àwọn mi sọ wípé níbo ni náà ṣubú àpé hashish pé haram ìkùránì ọsọ pé hashish hashish ní gbó nǹkan wọn ni pé kọsọ wípé haram níbo ló wà ní wọn bá fa lọ. ìjọsìn tẹ́ bá fagbọ́n tán ẹ máa pa wọn àbí ẹ pa wọn ẹ máa pa wọn mo rò wá láyé rẹ̀ pé ìdí sì ń jẹ́ kọ́mùrù òun náà ni ohun tí bá ń bo làákà ìmọ̀lẹ̀ jẹ́pẹ́ làákà yóò máa ṣiṣẹ́ kíṣẹ́ bíi kìmáàrù kí lè máa fi kìmáàrù ṣe ìyẹn máa fi ń bo orí mo rò wá láyé rẹ̀ pé kọ́mùrù tiẹ̀ wọ́n máa fi òun bo làákà yìí sálàyé rẹ̀ tiẹ̀ xɔmuru òun bu làákàyè ximaru òun bu ara múlò kó àjọ mi gbogbo ntí bá ti wá mọ bu làákàyè òun ni haramu bẹ ní ìrùkọ àjọ mi yé bá ní òun ni kíni o ó ní haram anábì fi ní kullu muskirin haram mi ti gbogbo níbo mi ò ní kullu muskirin haram gbogbo ntí yẹn bá ti mú tàbọ̀ jẹ tí ń bá ń tí ń pa ọtí ni haramu sí i. tó ìtàfẹ́ ló bẹ̀rẹ̀ pé ṣùgbọ́n tó bá ní wípé rárá o ẹlọ́mẹ́rin wá ẹ̀rí nìkan ni nítorí fẹ́ máa lò yẹn làákà ènìyàn ó sì wà lára àwọn míì tí wọ́n ń pera wọn lálùsùn náà àti sárábí náà o. ó ní ara tánàbí sọ nìyẹn. ṣùgbọ́n ìdí tó fi sọ nìyí yóò ní ara ìmọ̀ ọ̀gá gbọ́lẹ̀ yẹn kò fẹ́ gbọ́ yẹn o ìlọ́fà tóbi sọ tóbi sọ kíni ara o tóbi sọ jẹ́ pé kódà láyé àwọn sàhábà nílò Muhammad àwọn kankan mí bẹ tábìlá ìbọn àwọn ọmọ rẹ máa ń ṣe táwọn sàbí ọsọ fún pé ara àṣejùlẹ lẹ́yìn igi kan wà torí pé anabi dúró sí mi bẹ́ẹ̀ làwọn sábẹ́ bá máa ń lọ bẹ́ẹ̀ náà pa àwọn ọlọ́wọ́ máa jókòó síbẹ̀ wọ́n bá rò ní ẹ lọ gégi yẹn fún bẹ́ẹ̀. ṣé anabi dúró bẹ́ẹ̀ láti fi tẹ̀sí ẹ bọ́ dúró láti fi ṣé anabi sáà dúró bẹ́ẹ̀ àbí òdìbò bẹ́ẹ̀ wàhálà dé. òun làwọn èèyàn bá débi ká ní àwọ̀ gbó lọ́wọ́ àfi ká máa gun ràkúnmí kiri ọ̀rọ̀ kí asáré fún anábì gun ràkúnmí kò síṣẹ́ ní kókó mọ́tò. ọ̀rọ̀ wípé kò sí ntọ́kan làákà ìmì ọ̀rọ̀ ẹ̀sìn ni o. òun ní a bá débi kí má fi síbi jẹun débi ká mẹ́ta làánú mi jẹun. kò sí nǹkan mi tó bá gbà yẹn lọ nọ́ọ̀sù wà nǹkan mẹ́ta ṣùgbọ́n ẹni tó wá sọ eléyìí wọ́n á fi brush àti toothpaste fọ́ ni. ṣé ẹ mọ̀ sá? anábì lọ́sùn sì wà pé pákó lànábì lò kó sí ló ń ká ní yìí. káṣí ẹ̀ pé onípìlẹ̀nì lẹ̀ àní fífọ iyì sáànábì lò tó lo brush tó lo toothpaste àti ah, ìwà àjọ ẹni tó sọ pé bídíà ni wọ́n lo toothpaste. ṣùgbọ́n ní kéèyàn fi sí bídíà bídíà ó lè fi mú kọ gàrí ńkọ tó bá jẹ wọn jẹ̀bú. so alátàsíkò tún bọ́dà mo ní ìsìláàmì ó ní torí pé ọmọ ìjẹ̀bú gàrí ó jẹni lọ́dọ̀ kíní mu nǹkan mú mu lọ́yọ́ ẹ wò ó. gègé ṣàṣù islam torí ká má bàa fi ọjọ́ ti lọ kò lè rí ilẹ̀ islam yìí ó lè dúró tí ò bá ti ní tẹ̀sílẹ̀. ó ní ń pa àwọn tí ń bẹ lákàdẹ́míkì sí kú òun ní ń pa àwọn akú lọ lẹ́kọ̀ọ́ ní kéṣe ojú ẹ̀kọ́ àwọn ọmọ ìyá dáadáa wà lẹ́kọ̀ọ́ ní sáìdì bẹ́ẹ̀ ni mò ń sọ. táìlì bá àmùdí lu wa ọlọ́mọ sọ àánú mo ṣe àlẹ́ ẹjọ́ ọmọ sọ yẹn nù. ẹja àdúrà yẹn àmọ̀ ẹ̀ síwájú pẹ̀lú ọ̀pọ̀lọ̀ bọ́ aṣọ yìí ó pàtàkì ká gbọ́ yìí má sọ pé tí làákà yìí bá wò tó yìí làákà yìí yẹn làwọn èèyàn fi ń dẹ̀sìn o má sì sọ wípé làákà yìí làkọ́kọ́ a ti sọ àjọṣepọ̀ tó wà láàrin làákà yìí àti ìmẹ̀sìn ọlọ́run kan aláwọ̀ hádà wa sallallahu ala muhammadu wa sallam. sábà níbi ẹ̀yọ̀kan àbí méjì ẹ̀yọ̀kan ẹ̀yà dá ẹ̀yọ̀kan ká lè kí o náà wàhálà kò sọ. Nah. kọ̀dá náà là ń sọ. ìdáhùn sọ pé àwọn tó bá jẹ́ pé agbárí.